وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى تعريف السلف السلف بمفرح ما مضى وتقدم يقال صرف شيء سلفا على مضى والسلف الجماعة المتقدمون أو القوم المتقدمون في السلف قال الله تعالى فلما آسفونا فلما آتقونا انتقلنا منهم فأغرقنا فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين أي جعلناهم سلفا مقدمين لمن عمل بعملهم وذلك ليعتبر بهم من بعد من بعدهم ويتعظ بهم الآخرون والسلف من فقد سبق من آبائك ولقرابتك ولقرابتك الذين هم فوقها في السن والطفل ولهذا سمي السر الأول من التابعين السرق الخارج السرق في الابتلاء إذا أطلق السرق عند علماء الاعتقاد فإنما تدور كل تحريفات فيهم حول الصحابة أو الصحابة والتابعين أو الصحابة والتابعين من القرون المفضلة لأئمة الأعلام المشهود لهم بالإمامة والقصد واتباع السنة والإمامة فيها واتباع الشدعة والحذر منها والحذر منها وقد ومما ومن ومما طبقت الأمة على إمامته وعظيم شأنه وعديم شأنهم في الدين ولهذا سمي القدر الأول للسلف الثالث قال الله تبارك وتعالى نعم ترى الوجيه في عقيدة السلف الصالح في عم بفكر اليوم لكن كبير الشمسة àbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àtúkà mọ̀kọ́dúnrà síra náà tó bákan náà wọ́n ṣàlàyé nǹkan tó ń jẹ́ àfíìdà bákan náà ní èdè wọ́n adé ara kàfẹ́ kí èèyàn mọ̀ nínú ìṣẹ̀sìn ọlọ́run ọba. Nǹkan tó polisi, fà á sí ọdí fi ìdí afẹ́kà lẹ́nu ìrìsì. Òun náà ni pé gbogbo ẹni tí wọ́n bá ń gbìyànjú láti tí kò bá yé onítọ̀hún sẹ́ni kò ṣe súnà bí àwọn sàlàfíyà ẹ̀ẹ́dẹ́ tó wà lójú ọ̀nà sàlàfíyà ẹni yẹn súnà ni yóò lọ́wọ́ ṣe nǹkan mí ni wọ́n máa ṣe. ọ̀rọ̀ ọdún jẹ́ àtàlà iná ni afẹ́sí sport ní òṣèlú ayé ẹni tí ó tẹ́lẹ̀ bá wo ẹ̀yìn ẹ̀rọ kátà fi jòkó àga akọ ìgbàlẹ̀ sí ilé àti tó kíní rẹ̀ ti ń bọ̀ orúkọ ni tó ṣe pé ó

gbọ́dọ̀ máa ti rí sókòtò rẹ̀ ọ̀ sókò sókè sọ̀rọ̀ tí ó ní ọ̀gbà wọ́n lè tẹ̀lé ṣùgbọ́n tó yá wọn padà yìí lọ pé á ẹ̀ yàtọ̀ síra yín so ara ojú ẹ kí wọ́n tó mọ̀ náà ni pé àwọn kọ́ wa ní àwọn sálájú bẹ́ẹ̀ ni ìlànà yẹn làwọn ń tọ̀ àwọn yìí ti gbé e pamọ́ so àwọn tí àwọn tí ń jẹ́ alùsùn náà kankan nù alùsùn náà kankan nù ojúlówó pípé yẹn ń ṣe sún náà nù ìgbọ̀n tó bá lọ́wọ́ ṣe sún náà tọ́wá bí kò sí ó darí sún náà lọ́wọ́ ẹnìkan náà ní ẹnìkan wá bá ṣètò àlùbáyé ọ̀ṣun ọ̀wọ̀ wọ́n ń ṣàlàyé fún pé ọ̀rọ̀ nípa sàlàfíà wọ́n ní òye ṣe sàlàfíà tó ń wọ́n ní ẹ̀rẹ́ wọ́n fẹ́ láti béèrè béèrè lọ́wọ́ pé kí ni ìtura ìmọ̀ ọ̀pẹ̀lẹ̀ ní pípa láti àbí ìyàtọ̀ sàlàfíà ni mò ń tọ̀ ṣé ó wá di pé tí mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí lòdì làwọn lòun wọ́n ní irú mùsùlùmí o à ó ní irú mùsùlùmí báwo wọ́n ní tọ́mọ̀ yóò wọ́n ti pé ààrẹ mùsùlùmí yìí iná ni dúfí náà jáde bọ́ta tó pé ààrẹ mùsùlùmí ṣé ààrẹ jáde bọ́ta tó pé ààrẹ mùsùlùmí kọ́ ọ́ nìyí tó jáde mọ́ta tó ní mùsùlùmí lòun mọ̀tẹ́sílì tó jáde mọ́ta tó ní súfì lòun ayé ní mùsùlùmí lòun wọ́n ní irú mùsùlùmí wò ni wọ́n ṣe wọ́n ní a ah, mùsùlùmí tí ń ṣe túnlẹ̀ wọ́n ní àhá ọlọ́dà báwọn wọ́n ní kò ní sọ yìí náà lè túnlẹ̀ yìí náà onísúfì náà ó pè ara bẹ́ẹ̀ ṣé àwọn pèrè àrẹ fún òun tuntun náà tòótọ́ sì ni tòótọ́ ni àti tí wọn bá sọ̀rọ̀ àyàn wọn náà máa ń pè mọ́ra wọn kọ́ra àti làkàn bẹ táwọn ṣe àtọ́ pé wọ́n ní àṣe àìtú òun àhàlẹ̀ òfin náà wọn láwọn ṣe àgbẹ̀gán àgbẹ̀gán àmì òfin náà ṣé kò wá sí pé irú súnà òun òun ni wọ́n ṣe wọn tó ń nà kọ́ra àṣà ayé wọn náà wọ́n àhálù súnà màtòròdì àkọ́kọ́rọ́ aláàlú súnà wọn ni á súnà tèmi èyí ṣe gẹ́gẹ́ báwọn sọ̀hábà ṣe ń fi ó ní àwọn wọ́n ní sọ̀hábà láwọn náà làwọn aṣáájú ibi ń jẹ́ sálàfù náà ní sàlàfíyà rẹ̀ tó ṣé kẹta ṣàlàyé kẹtẹ́sọ̀ ní àṣìṣẹ́lẹ̀ bí a ṣe ní ojú oníyẹn nígbà tó ń sọ̀rọ̀ àfíyà kọ́kọ́ mọ wá ní ìlú èdè kíkiri ń jà nígbà ìlú èdè lárúbáwá. wọ́n ní àtúntàdàkù ìlú mọ̀ lọ́ba ní sẹ́lẹ̀f nínú èdè lárúbáwá. òun náà ní máa nà rọ́ wọ́tà kọ́dánà ohun tó ti lọ tó ti kọjá. yọ̀kọ́ àwọn lárúbáwá ló sọ pé sẹ́lẹ̀fù sẹ́lẹ̀fà ṣe é ń sẹ́lẹ̀fà. wọ́n ti sálàfà ṣẹ́yìn sálàfà ni wọ́n ní kò kẹ́sì kọjá ní kọjá ayé nọ́bọ̀ ní tó ti lọ lọ́nà ń pè bẹ́ẹ̀. ṣé wọ́n ní wọ́n sálẹ̀ fún àlìjàmá ẹ̀tú àlùmọ́tàfà dìrò táwọn agbára ní sálà yẹn ní àwọn tó ti kọjá ìjọ tó ti kọjá lọ. أغلقهم المتقدمون في السيد àbáwọn ìjọ tí wọ́n ti lọ fún ṣáwájú níbi ìrìn níbi kíkọjá ṣé kò wá mú ọ̀rọ̀ wá láti lọ kọ̀rọ̀ hàn lọ́sọ́lọ́sọ́ sókòrò. قالوا يعني فلما آتفونا انتقمنا منهم فتوشي الكتبي توشي عوالهم انتقمنا منهم àfìyà jẹ wọn wà àgbọ̀rọ̀ pẹ̀lú àwọn àjẹmọ̀rin àtẹ̀wọ̀n ìpapọ̀ ọlọ́wọ́ ni wọ̀jọ̀ ẹ̀náhùn tẹlẹfọ́nì àwọn aṣọ wọn di tẹlẹfọ́nì ẹni tí wọ́n máa wò sáájú bí i á ló sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí lágbájá sáájú tiwa. ومثلا للآخرين قلت ما جاء أخجوي للآخرين فرط الله ونيه أي ثم ذلك جعلناهم سلفا متقدمين لمن عمل بعدهم أو بعملهم أشوال فيهم جاء أو تتواجه إليه فوين تبارك شروع سيوة تتواجه وذلك ليحتجر بهم كرب الغلويين من بعدهم أو تبعوا ولين وكرب الغلويين إيه يقولون شلتان ولا بجاء انتشروا شلتان ولي وليستعر بهم الآخرون كما من وجدهم في بواسي كانوا في رواسي آه وكانوا صار يقول لنا ييه ọ̀rọ̀ ọlọ́wọ́ sẹ́lẹ̀ pẹ́lẹ́sẹ́lẹ̀ yẹn ni pé náà ní ṣe rí àwọn afáàtún náà tọ́lọ̀ bá aṣọ wọn lẹ́sẹ̀ wọ́n yẹ fi nǹkan kan pamọ́ nínú ọ̀rọ̀ tó bá fẹ́ kó yé èèyàn ẹ̀dùnú ọ̀rọ̀ ni àwọn sálábì túnú sálábì bẹ́ẹ̀ ni sàwùdí sálábì túnú sálábì bẹ́ẹ̀ ni àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ túnú sálábì kọ́lá tó bá tún ní sàwùdí sálábì bẹ́ẹ̀ ni àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ so gbogbo tí wọ́n jẹ́ sáláfí tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n ti ṣáwájú nínú àwọn sọ̀hárà mẹ́rìkà ọ̀gbọ́n rẹ̀ sẹ́lẹ̀m iná ni àwọn kọ́ọ̀ṣì àwọn alára ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èyí ti gbéra pamọ́ ògbóta lọ kọ́ra àdégbà kéde àwọn pamọ́ akéde àwọn ní kí àjọ kàn wá pé ibi pamọ́ ẹni tó bá ti gbọ́ sẹ̀lẹ̀ sí ayé ìgbéra rẹ̀ pamọ́. شيخ فطني والسلف من تقدم من آبائك طبعا السلف أنا لا تشفي وكلا نار بابايا وذي قرابتك أبعت الصنايا الذين هم فوقك تكون جيلا في السن والفضل من وردني أبنبي الله ولهذا سمي الصدر الأول من التابعين سلف الصالح لما نقع وقلنا التابعون وقلنا عن الصحابة ونقول سلف الصالح طبعا يعني نريد يعني في يتوم السلف عنده شواجية من يعني جبان عنده تشين كتواجية tó wá ní àtúntàdà fìlì ìsìlá àwọn tó bá ṣe pé kìí ṣe ìdìlà ń sọ nínú lílo ẹ̀sìn ìṣẹ̀kọ́ tó wá ní sálàfí sálàfí kìí ṣe ìdìlà ń bá wa sọ wọ́n fi ń júwe kankan tó lọ́ mọ́ ẹ̀sìn ni. وإذا أطلق السلف عند علماء الاعتقاد tọ́ba lo ti ń jẹ́ sọ́lá lọ́dọ̀ àwọn àfò ní àkéèdà tá a kọ́lá kéèdà bá ní àwọn sọ́lá fún wa fa innama tẹ̀dúnú kúlẹ̀ta ẹ̀rì fàtíhìm ṣáwùlẹ̀ sọ̀hábà alayé wọn yẹ àwọn sọ̀hábà ló ń bá wí tọ́ba ní àwọn sọ́lá fún àwọn sọ́lá yí báyìí ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń sọ fún sọ̀hábà. أو الصحابة والتابعين نقول يطار الصحابة أتوسط يا ولا أو الصحابة والتابعين والتابعين من القرون المفضلة أبا رسول جاء الصحابة أبا رسول يا أبا رسول سلام إلينا إما أعوات شبين وشبين أتكتي أعوات وزاجو شبين أو يكبر yẹn ni pé àwọn ìjọ tó lọ́lá jù min al-a'immati al-a'lam inú àwọn àfa gbanáńlá tí wọ́n jẹ́ àmì al-mashhuri lahum bil-imama àwọn tá a jẹ́rìí fún wọn pé aṣáájú làwọn eléyìí wal-fadl ọlọ́lá làwọn eléyìí واتباع السنة عطوان كالسنة لديه والإمامة فيها فتواتي أتواجد في السنة واجتناب البدع فجاء سواج نبي جنس ثم كريم طبعا ينجي أشاج نبي يسيرون نبي سنة النبي صلى الله عليه وسلم يوجد في بدع شركي ولو في السنة أرقب يجنس بدع وليه جيه مهم نبي سنة أنا تعرف كيلو قاوة دكاترة عندو سنة ibi ẹlẹ́fẹ́ jẹ́ aṣáájú súnà jẹ́ àgbàyé aṣáájú àmọ́ ẹgbẹ́ máa wá rúkù pẹ̀lú àwọn onígbẹ́dá a kò lè lọ kò lè lọ tó kò sí ìní ọ̀rọ̀ apá súnà líláyé tó ẹ̀ máa kà nípa àtàwọn tó ní wọn lọ lè ń tàbúdà pọ̀ mọ́ àwọn tí wọ́n ti gbé dáhùn. tòkè ọ̀kan tájọ ń fà lọ́nà nkẹyọ kan tó ká ló lọ ẹnu ọlọ́lọ́ rẹ̀ bí àwọn ọlọ́lọ́ rẹ̀ ẹ̀yìn ọlọ́lọ́ yín o torí níbi tá a ti kú oúnjẹ tó fi tá a ti kúrò náà tàbá ní àmọ̀ nípa pé mánéèjì ní ká máa mánéèjì ní àníkù mẹ́ àníkù mẹ́ fẹjọ́ kẹ́ra wá sí àníkù mẹ́ nínú ilé tó ti bí ó kálukú wa ní tó ń ṣe àbáwọn ṣe tó tó wá jẹ pé àwọn ajáde wọn kà ń ta wọn láṣẹ ń lé òun ẹ àwọn ọ̀rọ̀ lè ṣe ń tà láéláé kò lè ṣe tè òkè kan tó kálukú lọ sí àjẹrà lówó sí nǹkan mí yá àà ẹ̀sìn ọlọ́run kálukú máa lọ rẹ̀ bí ó ṣe máa rí lọ láéláé láéláé náà nù ìgbà àtàwọn ìlú sí ọ̀nà tó papọ̀ ilé ìsìn ọlọ́run àpapọ̀ ẹni tó wọ́n ta fọ́ọ̀mù fún wa kò sí fọ́ọ̀mù tí ẹ fọ́ọ̀mù ni ẹ tí wọ́n jọ papọ̀ kò sí fọ́ọ̀mù nǹkan tó tọ̀ pé abára mi nípa ọ̀rọ̀ dáwà yìí ọ̀rẹ́ jáde wọn ṣe papọ̀ kálukú ṣe é ṣe. òkùnkà tó yá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ṣe é ṣe ara tó gbé ọgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹni tí o bá ti gbà pé ẹnìkan aládì ṣe aládì tí o bá ti gbà onídà ló tọ̀ à nígbà tó ti lélẹ̀ yìí ọtí dá wàdà kó síbi tó ti ń ṣe irú nǹkan báyìí láì yé tí kò ní dá fi sílẹ̀ rẹ̀. àdéhùn sí àwọn akẹ́yẹ́ dìde èmi ló pàkíyèsí láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dé fẹ́ kún kí pé à títí náà ló fẹ́ yìí àwọn náà wọ́n lọ wọ́n bọ̀ ní wọ́n lọ wọ́n bọ̀ ní so n tí wọ́n á ké fún wọn ní john òun náà lọ́wọ́ àtẹ̀lẹ́ ní ìsẹ̀ yìí tí wọ́n ìdìbò ní ìsẹ̀ ọ̀rọ̀ àdìpé pẹ̀lú àwọn tí àwọn ọmọ tí wọ́n ń ti ọjọ́ bí òun gẹ́gẹ́ torí wọn bí pé à nídìí kí ní ìfà ó ní àti nídìí ẹ̀hún àwọn kan bẹ́ẹ̀ ní yunifásitì gbogbo ẹ̀ lọ́ti bọ́ọ̀lù kìlọ̀ kàn kí ló kàn ọ́ tí àwọn a níbi yìí fún wa nípa pé ọ̀rọ̀ ṣètò Muhammad àti ṣe é fẹ́ ẹ̀rọ bí ní ẹ̀ pé ọ̀rọ̀ ni. ni tọ́rọ̀ lọ ni ni. ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí máa ń mọ̀ pé ṣé àdúgbò yìí kí máa sọ̀rọ̀ fún yẹn alábí wọn lọ́dún pẹ̀lú alábí wà láì lẹ́yìn ní ebi discourse rẹ̀ kí a ní ìdí rẹ̀ ní ìsìn wọn lọ́wọ́ tẹ̀ wọ́n tẹ̀ wọ́n ti gbé rẹ̀ ní ìdí ní kàbá yìí a ọwọ́ sọ pé ọ̀rọ̀ àkídà láà ilé àfà ilẹ̀ wa tí mo sọ fún yín nígbà tẹ ẹ fẹ́ fi ọ̀rọ̀ ajíhù pé ọ̀rọ̀ àkídà ń bẹ́lẹ̀ mo lè fi pọ̀ yẹn lákídà dé náà ni wọ́n sọ ní ìsìn pé mo pọ̀ yẹn lákídà dé. ìkẹ́ ní ìlú ìsọ́rọ̀ àkídà òye èèyàn àtẹ̀jẹ̀ àkúrà kí ló yí àwọn èèyàn ọ̀rọ̀ wá sí ẹ̀yìn ọ̀rọ̀ àgbà oyè lọ́pẹ̀ lọ́rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ òdodo yóò máa tẹ lọ́wọ́ àárọ̀ yóò padà ṣẹ lọ́wọ́ kí ni yóò ṣẹ tó wà lọ́wọ́ àìlẹ́ bí yòókè wá dalẹ̀ kò dalẹ̀. náà kẹ́rí ọlọ́kọ́ mọ́ta fún wa ní ìsìlámù bàbá èkó sànù wa wa ní ìsìlámù ọ̀rọ̀ yóò rújú yóò papọ̀ ẹ kí ni ọkàn ọ̀rọ̀ adájú pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ní à wọ́n ti wáwọ́ wọ́n ti kọ́ wọ́n ti rí tó ẹ̀ ní ìpínlẹ̀ wa ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlápá wọn wálẹ̀ gbogbo táwọn sọ fún ọ náà náà ni wọ́n ń ṣe nísìnyí àwọn bú àwọn ọmọ bí àwọn ọmọ kan lójútì kò tó bá lè yóò bú yàn tó yọ lójútì sí ọ̀rẹ́ ṣẹ́ni mo ló ṣe kó ti jáde mo kó tójú tó bá tún wà lóògbà sí àtọ́ tó jáde kan ní kòtò orí bẹ́ẹ̀ wàláhì níjọ́ tí ó ń bújọ tó arábúrá ẹ̀ tí kí wọ́n lé láti ẹ̀rọ rẹ̀ mo ń bẹ lẹ́nu tó ta kò pé hé àgbàlagbà ló máa ń ráyè olówó kan ní sọ náà rẹ̀ mo ní wọ́ àwọn èèyàn ti dá sí lọ́dún sí àpè hé kí lọ́dún sí òkú jiyàn rẹ̀. सोने में फेसबुक को उनका आदमी अच्छे बात होने के अनेक आदि कया में उतने जगह में सबका में पापा में पापा में याजू सोने के लिए आवे यहाँ और हम बेटुआ की तब नहीं होगा तो बेटी ने तो जैसे इधर उधर वहाँ जाओ या ये भाई नहीं आए लो तब वहाँ पापा ने हर पल चल जो थी आलो थी और ये òun náà ni pé èèyàn lè lóun fẹ́ jẹ́ àfa àtúnná kọ́ wá tó ní ohun ní jìnnà sí dáadáa wọ́n jìnnà sí dáadáa ní gidigidi wọ́n ṣàbẹ̀wò mi nà wá ṣọ́ra fún bíbí àyẹ̀yẹ́ kíbíjà bíbí ọmọ ọmọ báyìí wọ́n mọ̀ lọ di ẹni tó bá fẹ́ súnmọ́ lọ rẹ ó tún ọlọ́mọdé òní ṣe nílé òní ṣe níta òní ṣe lájò òní ṣe nílé àwọn tó máa ń dákùn yẹn tẹ̀lé ìlànà àwọn sọ̀rọ̀ fi yé ọ̀nà وممن انتفقت الأمة على إمامتهم àwọn tí a lè ń máa falùpọ̀ lórí pé ìmáàmù ni wọ́n wà àbí ní sáàni ń ti dín tí islam mọ̀ pé áá ah, ah, àwọn eléyìí àwọn èèyàn mọ̀ pé ìṣesí wọn tó ti níbi ẹ̀sìn ọlọ́run tí wọ́n ìyẹn ńláńlá ni wọ́n níbi ẹ̀sìn ọlọ́run àwọn ni wọ́n ń pè ní سمي الصدر الأول الصدر الصدر الأول للسلف الصالح أما الصلاة على الجواح والطيب أما الصلاة للسلف الصالح قال الله تبارك وتعالى الله تبارك وتبارك ومن يشقك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا so ọlọ́run bá ní mọ́yìn ṣe afẹ́fẹ́ rọ̀pọ̀ àyà yìí àyà tí àwọn afáàmọ́ ní ṣàlàyé pé àti a ní àwọn ọ̀kan níwájú àwọn tó lè já wọn aṣíwájú yẹn níbi ẹsẹ̀ yìí fẹ́rẹ̀ gbọ́dọ̀ japa wọn nǹkan ṣe gẹ́gẹ́ gbọ́dọ̀ ṣe ọlọ́run wọn mọ́yìn ṣe afẹ́fẹ́ rọ̀pọ̀ ẹni tó bá lọ lè yapa ànábì النبي صلى الله عليه وسلم من بعد ما تبين له الهدى تجد إيمانات قيل في غير أخر في غير ويتبع غير سبيل المؤمنين أن يوان تلي لنا تكيسي لنا وظلمني يعني هم المؤمنين طلبوا منهم أطالا مثلا الصالح ọlọ́ni ló wá lè rí máa tàwọ́lá ọlọ́ni a tí ń ṣe òun àrùn apáàtì pẹ̀lú rẹ̀ ìlànà tí ń tọ̀ òun náà ní àrùn dáadáa pẹ́yà mọ̀tọ́ òṣòro tó ọgẹ́ wọn lọ sí èyí jẹ ẹnìyàn ọ̀sẹ̀ mọ̀fìrà kó lálẹ́ ìyẹn padà wọ́n wọlé mẹjá náà ni jáà náà yìí burú níbi tí ó jẹ ìbùsọ̀rí sí ó burú gan-an ó burú ó burú gan-an tó ló eléyìí àfáàmù ní ṣàlàyé pé àwọn sàhábà lẹ́yìn sọ̀gbọ́n rẹ̀ sẹ́dá àwọn tó ṣe pé ènìyàn gbọ́dọ̀ kó iye wọn kéré nínú ẹ̀tẹ̀rẹ̀ ìgbẹ̀rún wọn fẹ́ sẹ́sìn ọlọ́run ara ń tẹ́sí dáná pé wọ́n rí òun sẹ́sìn ọlọ́run òun ni kí ẹ̀sẹ̀ kọ́ ومن يشاقك الرسول من بعد ما تبين له الهدى وأن ويتبي غير سبيل الرسول قل ويتبي غير سبيل المؤمنين يعني بيت قرون صفواتين كيدي عما مؤمنون إيه عما بنو السبيل في جانانا جانتين سيباكين طويلانا ونيا اسطلانا إيه؟ نبي نرن تلك كني عونا ريال نبي صلى الله عليه وسلم هنرمي القوانين غصب عن كتير لو قال صلى الله عليه وسلم فقال تعالى قال الله عليك وتقول والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم كلهم والسابقون الأولون أو أشاج أفقه أو أشاج السابقون الأولون قال الله ضمير من المهاجرين نعطى الهجرة والأنصار أتعطى تشهي لهم والذين اتبعوهم أتعرفوا السلامينا بإحسان فلذا تقول أنا وينينا وأنا نطاق ẹ̀rìn náà láti mọ́ sọ pé kọ́lọ̀n kó ṣèkẹ́ fún ànábì àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn sàhábà àwọn tí wọ́n tẹ̀lé wọn lórí títí òfìsí ọ̀gbìn àṣeyàmà ọlọ́run gbọ́ àwọn tó bá ń bí báyìí rọ́bì ọ̀wọ́ àti àwọn sọ̀hábà ẹ̀tọ́ àwọn mọ̀hàjìrún àwọn tó yíjíra àwọn ìtọ́ tó ayà yìí kí ni ọmọ bá àwọn sọ̀hábà ṣe pàtàkì tó mọ́ṣe tó nínú Islam inú wọn ni rọ́ọ̀dì ìyàwó wàhù àìsùn inú wọn ni mo ti yọrù sí gbogbo wọn wàhù àìsùn àwọn yọrù sí gbogbo wọn wá ṣe fún wọn ظلمي لكفر يعني وأعد لهم جنات تجري تحت الأنهار قلوا أنا متقبل فيه متقبل فيه الجنة تشكو يا كريم رجل صنبة خالدين فيها أبدا هو رسول الله لا إله ذلك الفوز العظيم قلوا أنا لرمي يرمي جه تقبل في الجنة الله فقال النبي صلى الله عليه وسلم شوف شو رسول سمعي نقع الرسول إليك عزيز الله صلى الله عليه وسلم ثم يشوف يشكلوا قرآن سنجر السلف الصالح تقال يلني من تمر شوف الرحمن من عبد الحميد الأثري wọ́n ní kọ́yìrò náà ti kọ́rọ̀ mi wọ́n láti sọ̀rọ̀ sọ́lá sọ pé kọ́yìrò náà ti kọ́rọ̀ mi. àlẹ́bí ní àwọn tó dáa jù àwọn náà ní àwọn ìjọ ìmí ẹni báwọn tó dáa jù àwọn làwọn tó wọ́n dé ní àlẹ́bí jọ kẹ́gbẹ́ táàjọ ní ra aláì tó wọ́n rí mi tó sì ní ìgbàgbọ́ sí mi ẹni báwọn sọ̀hádà tó mẹ́lẹ̀ rí ilẹ̀ yẹn tó ga tó lọ́lá tó bẹ́ẹ̀ lórí àdéhùn ìlànà ìlànà bẹ́ẹ̀ ni àwọn tó bẹ̀rẹ̀ àwọn yóò náà àwọn tábìlì lérò tábìlì ẹ̀yìn so àwọn sọ̀hábà tábìlì ó àtàwọn tábìlì lérò tábìlì ẹ̀yìn àlejò àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìjọ àwọn ẹgbẹ́ àwọn ìjọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn àwọn generation mẹ́tẹ̀ẹ̀ta àwọn àwọn ló wọ́n dáa jù gbogbo ẹgbẹ́ bá ń wá lẹ́yìn wọn yóò mọ̀ tẹ̀lé wọn ni kò lè rí wọn. والإقامة ورسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم وصحابته وصحابته والتابعين لهم بإحسان أتعرضنا تتعلمها هم سلف هذه الأمة أول من جاء سلف يجي إيه سلف كيف يجي سلف كويس يجي إيه سلف pé ah, ah, ẹ̀yin sálàfù kọ́ yìí ń hùn ó lè ní ẹ̀yin sálàfì kọ́ yìí yẹ alright àbí ẹ̀yin sálàfíyà kọ́ yìí bẹ́ẹ̀ alright ìlànà sáńtọ̀ ní ìlànà sálàfíyà ìlànà sálàfíyà ìyàní pé ìlànà àwọn tó ń tọ́ ìlànà àwọn tí wọ́n ń bá nàbí ṣẹ̀mí ìtumọ̀ rẹ̀ náà fẹ́tàkùn lórí Islam kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀. قل وكل من يدعي إلى مثل ما دعا إليه رسول الله. قل أقول بنتون عن سلوك يعني النبي بيتك لي صلى الله عليه وسلم وصحابته أتي لنا توبة صحابة بيتك لي والتابعون لهم بإحسان فهو على وهو على نهج سلفي يعني هو لوري طريق نهج ماذا طريق هو لوري منهج سلف تو àìkú yẹ̀ ní sálàf àdúgbò ní àwọn afá sálàf tó àwọn afá sàlẹ̀fíyà àti àwọn afá ṣùgbọ́n wà lánàájí sálàf wàtàṣílò zẹ́rẹ̀ ni tó ní ìfi àlà sí àdìpò táàntọ̀ yìí lẹ́yìn tẹ̀ṣọ́pọ̀n fi rẹ̀ kìí ṣe kó ní lọ́jẹ̀ mú o tó bá ní talẹ̀lẹ̀ yìí kẹ́ra ní ọmọbẹ̀ lásìkò ànárí àdínbẹ̀ lásìkò àwọn sàárẹ̀ rò àdínbẹ̀ lásìkò àwọn sàárẹ̀ rò sàárẹ̀ rò tó kìí ṣe bẹ́ẹ̀ aṣọ́ọ̀tù ibi ń jẹ́ wọ́n jẹ̀mú tí wọ́n fi máa ń sọ pé lágbájá eré ọ̀nà sàlàfíà náà lọ́wọ́ kí la máa fi máa owó àmọ̀wá pàpọ̀tò kìtàbí wọ̀tò nìta kí èyí ó jẹ́ ìbámu níbi àlùkìtà àti sọ́nà pé kí gbogbo kan tó ń ṣe lẹ́sìn ọlọ́run kó ṣe dédé Kùránì وشي حديث النبي صلى الله عليه وسلم في العقيدة نيجي العقيدة يعني حديث التوراة والأحكام àti ìdájọ́ ìdájọ́ ẹ̀sìn ẹni pé àwọn ọ̀rọ̀ ìbádà ní jẹ́ báwọn kó jẹ́ pé ìbádà rẹ kó jọ àwọn sàhábà àkídà rẹ kó jọ àwọn sàhábà kí ni àkídà rẹ ìgbàgbọ́ rẹ ní jẹ́ báwọn. wọ́n ní gbàgbọ́ ayélujára mi àbí tó bá rí sáré kan gbọ́sọ̀ bẹ́ẹ̀ rí tó bá ti gbọ́ pé àwọn sàárò òfin ẹ̀gbọ́ irúfẹ́ nìkan máa wọn ò rí ìmọ̀ fẹ́ nìkan máa lu kára rẹ̀ nìkan tí wọ́n wá rí fẹ́ nìkan lu kára rẹ̀ tó á ìjọsí nǹkan mọ̀ eégún tún náà àbí eégún ìkọ̀ wọn ní eégún eégún òdílé ọ àbí ọkùnrin tẹ́ àwọn sàárò àwọn èègún òdílé tó àwọn ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé àkídà rẹ̀ kìí sàkídà àwọn sọ́lọ́pù ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ni ìbádà náà àkàn ìbádà rẹ̀ tó bá ṣe yí kó jọ àwọn sọ̀hábà yẹn má jí kóró yẹn ẹgbẹ̀rún náà sílá pé ọ̀yàn ọgọ́rùn-ún náà sílá ó bí ọkùnrin bolo kiri sọ̀hábà wo ni tó bá ti rí sọ fún yàgbá ọkùnrin nítawọn sọ́ọ́bà ló ṣe gẹ́lẹ́ lẹ́nu kò ṣe torí tó bá ti rí tán ṣe òun tó bá ti rí sọ pé tán ṣe lòun ṣe mọ́wọ́ lè mọ́ ó ti ṣe kíni ó ti jọ tànàbì nù. kódà àwọn afáàmọ́ sọ pé tẹ́ bá gbọ́dọ̀ sọ ara yìí òun sọ báyìí sọ ara yìí òun sọ báyìí tó yẹ pé a tẹ̀lé ìní mú ìní mú tẹ̀lé yìí ẹ̀fún arákùnjú ẹ̀ ẹwọ ọ̀rọ̀ jẹ̀lára kí ó jẹ́ jẹ̀lára ní pé àwọn dábà tí wọ́n ń jẹ nǹkan tí kéde bí wọ́n jẹ́ kí bí àwọn àwọn ẹ̀hẹ́ àwọn dábà táwọn ń bóyá tó jẹ́ pé ẹran ń ṣàgbẹ́jẹ tó àwọn ẹran tá a máa ń jẹ àwọn kan tá a máa ń jẹ tí wọ́n máa ń jẹ àti ń jẹ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ nìkan lọ́dẹ àdàlálà ìṣẹ̀lẹ̀ yìí tọ́ ibùdó ẹ̀nà òun lọ́wọ́ àgbà hadith yìí wá ó ní ànábi sọ́ọ́ mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ ó ní náà ha ọ̀ṣunwó ẹ̀sọ̀ mọ́ àkìlẹ̀ àjẹ̀lẹ̀ ẹlùbánìhà anabi na anabi kọ jẹ ẹran tí máa jẹ ẹ̀gbin àbí dábàá tí jẹ ẹ̀gbin anabi ní ọlọ́ jẹ bákan náà ó ti kọ̀ fún wa pé kọ́lá wàrà rẹ̀ ká mọ̀ mọ́ ká mọ̀ mọ́ wàrà na jẹ tẹ́ràn yẹn jẹ́ ẹ̀gbin tí wọ́n dé mọ́lẹ̀ tó so mọ́lẹ̀ fún ọ bí kíni bí ọ̀sẹ̀ kan tí yóò àwọn fúnni tó dáa jẹ. adìẹ tó dé mọ́lẹ̀ bí a ní odidi ọjọ́ kan àbọ̀jọ́ méjì. nínú sọ̀rọ̀ yóò kọ́ rí pé àbúta ẹ̀ àlùkò òun wá ń di adìẹ ń jọ kan.

so ìtumọ̀ rẹ̀ ni pé adìẹ pẹ̀lú ọ̀rọ̀ ti ti àbúrò ẹ̀yìn ìkọ́rẹ̀ adìẹ òfin ló dà lára tó ti bẹ̀rẹ̀ sí kí ó ń lo ọmọrùn wa ń ṣe tó tó máa ń di adìẹ mọ́lẹ̀ ń ìgbìyànjú láti fi wá mi mọ́lẹ̀ láti fi kú níbi èròjú tó wá nìkan tó fẹ́ padì lọ́la tó wá dé mọ́lẹ̀ láti èlé tó ní èlé sí ìjẹ́ èlé sí pa ń jẹ́ pé kọ̀ọ̀kan jí pé kọjẹ́ kọjá náà pé akúndọ́ méjì

nítorí wà lẹ́yìn gbogbo àwọn tó bá tó bá fẹ́ tí ẹ bá fẹ́ yọ ní bíbí àláyé òní omi tó ń ṣèyàn rẹ̀ fàtúrà àwọn ará láyé. eré gbọ́dọ̀ yí gbogbo wa lẹ́sẹ̀ súnmọ́ ọlọ́kùnrin lóbìnrin o ní ẹbí jẹ́ sàlàfíà yìí ọ̀nà àyè gbọ́dọ̀ yí wa mẹ́nhàjì mẹ́nhàjì sàlàfíà àkídà sàlàfíà yẹn ọgbọ́dọ̀ yéèyàn. شد عبد الرحمن شد عبد الله بن الأحمد بن عبد الله الأثري واني يعني كيش يعطيكوني لان نيدي يقول لي انه يعطيكوني اطوى لا تكوني ابي علي تقول لك اذا كانت فيها وكانت فيها فا ثلاثية ابي كانت لها ما فا من عندي فا ثلاثية فانتو يقول لكم يا òun ò sí ní àsìkò wọn tí bá ti wò ó pípé iṣẹ́ tí ń ṣe ó sì lè lè ẹ̀wọ̀n ṣé ká bá ní ṣé kò ṣe yín ṣé ká ẹ̀ẹ́dì bá àmọ́ àwọn tó lọ àpótí náà àwọn àfa àwọn àfa sọ̀rọ̀ sí ìyá ni wọ́n ẹgbẹ́ wọn kan sùnú ìwà ó tún ní ìwà bí àwọn sọ̀hábà yẹn náà ni ó ní ìwà bí àwọn sọ́láfọ̀ yẹn bí àwọn tàbí òun kò ní ya aṣa aṣa ẹlẹ́nu ẹlẹ́nu ẹlẹ́nu pléètì yóò kò tí ẹni tí ó lè bú ẹni tí ó lè bú sọ ìrìn ya òpùrọ́ ìlànà àṣàràfùnà kọmọ fi wọ́n kì sọ́dọ̀ rẹ gbogbo ìgbà tó bá gbẹ́tọ̀ rẹ òkúrọ́ bá gbẹ́tọ̀ rẹ òkúrọ́ òkúrọ́ dákùn lọ́wọ́ ṣàtúnyẹ̀ ṣe. náà ni ọgbà ẹ̀yàn ọ̀dọ́ ìwọ lọ́wọ́ di ó di kíni wọ́n máa di alẹ́ kó tó yẹ olóko àdáyé tẹ̀lé bẹ́ẹ̀ tún àlẹ́ lọ́wọ́ àlẹ́ níbi súnà náà ẹ̀tún ń gbé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ẹ̀tún ń ṣe fún súnà lọ́wọ́ ṣàkánú yín àmọ́ àwọn ọ̀dọ́ kéèké sábà yìí ti rí nǹkan àmì tó dàgbà ẹ̀lùkọ́ àwọn yorùbá mọ́ sọ pé tọ́mi kí wọ́n ń gbé bí lóko àgbàlagbà náà tó kó ń bẹ́ẹ̀ olówó olú ọmọ ẹ̀rọ òun ní wọ́n sọ wọn sa pa pa pa pa pa ẹ̀dọ́ wọn dàgbà wọn ni ha ọmọ yìí igi tó fẹ́ gbé yóò wú olú ọ̀hún tò tí o bá rí àgbàlagbà ń bẹ yóò ti wó lù àbí tí o bá gbọ́ ọ̀rọ̀ àgbàlagbà yóò wó lù ọlọ́run ní kí ju owó lọ lómi igi àkídà igi ìwà lọ́wọ́ ju owó lọ lómi mọ́lẹ̀ lórí àìlẹ́kọ̀ọ́ ni wọ́n kọ́ ní wàláhì àìlẹ́kọ̀ọ́ náà ni ìgbà tó lè jáde wọ́n kalẹ̀ ló ti sọ pé irú ọ̀jẹ̀ ọ̀dún ló wá pọ̀ tí o fọ́ sọ pé alábídé ìrírí òpin mo fi ọlọ́run wá búra

ta ló fún ẹlẹ́gbà wọ́n ti nà ọ́ ń nà dáadáa pẹ̀lú ẹgbà ọgbọ́n pẹ̀lú ẹgbà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀dọ́ tó gbẹ́gbà lé wọn lọ́wọ́ olùkọ́ ẹni tó akọ́ ọgbọ́n tí wọ́n ní èèyàn lépe wọ́n tábà fi sí lẹ́yìn ọrùn yóò tó dáadáa ogun náà lọ fi sí wọn náà lépe ó fọ dáadáa ó lọ aláì ọlọ́run ṣe òkú tí ẹ fẹ́ má kọ̀pẹ́ ẹnìkan tó ọ̀sán jọ ní ó ní

tòun ní ìlú èyí wa ohun tó ṣẹlẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ wọn sọ́lẹ̀ kan ohun tó ṣẹlẹ̀ láàrin tí wọ́n yàtọ̀ sí wa wọ́n káwọn pẹ̀lú àwọn bíbí lọ́ oúnjẹ òní ẹ̀ ó ní òun pé a ah! pé ẹni wọn ló bí òun pé òun ní àwọn òsì a ní bó ah! lẹ́jọ́ ló ń lọ tó wọn lẹ́jọ́ a ah! ẹni wọn bí àgbà ẹ̀bá mọ̀ wà tó wá pé ẹwà pẹ̀lú tàbílẹ̀ tó ẹni wọn àbúfá ìlú pé ọlẹ́ni wọn òun bá ti ń dàtọ̀ ní tuntun nígbà tó ń ní àmọ́ ọ̀nláyìn tó dá tuntun náà láàrin ìrìn pé àwọn akọ́láwọn tàwọn àtàwọn dàkátìrà àwọn fẹ́ àlọ́ pẹ̀lú wọn ẹgbẹ́ fà wọn ẹ̀fí wọn kalẹ̀ kẹ́mọ́ lọ́wọ́ wọn wọn ni tó fà nínú àti ọlọ́run tó kọjá bá bá ètò yìí lọ́lọ́wọ́ àlùwá yìí tó tẹ̀ láàrin wa gẹ̀gẹ́ lọ́tọ̀ tó tẹ̀ láàrin wa gẹ̀gẹ́ náà lọ́tọ̀ tó Abu Habiba náà lọ́tọ̀ rẹ̀ fún náà ni wọ́n gbẹ́tọ̀ pàdé ara wọn tó ní ọmọ ọmọ àfúfáyì nítorí ìṣẹ̀lẹ̀ jẹ́ gẹ́gẹ́ náà sọ láàrin wa yẹn so ẹ̀dá tó wá jọ lórí nìsín ọ̀fẹ́ gbé ìròrí tí ì ṣe ìròrí tó ní ta níbi láwùjọ yìí alábí kí ẹ tó bá ti wá gbà pé alábí onílé ayé onílé ayé òun náà abọ́pá ní ìbílẹ̀ kò sí mo dá wà ẹ̀dá kò sá alábí ni àkíyà ni àrí alábí ni wọ́n láì alábí ni túnà sáfẹ́ tí wọ́n ti gbà ẹni ìwé àti onílé ayé ní òwò lélẹ́ yóò lè dáàmù kí ní jẹ́ ìdáàmù lórí ìdáàmù lókù lélẹ́ tó fa nìyẹn tó rọ̀ kẹ́lá ń bẹ́ẹ̀ máa a fún àwọn ènìyàn na ẹnì kẹ́lá ń bẹ́ẹ̀ máa tó fún àwọn ènìyàn òun náà tó sọ pé ẹ̀hẹ́ ìmọ̀tẹ́ sọ̀rọ̀ nítorí kan tó bá ti ti

والطابعون والنيوة وطبع التابعين والنيوة حرب النيوة مطلق نيوة هذا أو شد الباب رحمه الله قلوا قلوا الله الله يعرفني بطريقة قلوا قلوا وقد كنت أظن أن فتنة السلفية هي العقيدة وبعد ذلك أدركت أن فتنتهم في السلوك ọlọ́run àwọn olùdókòwò àkídà nìkan àwọn àwọn ní èdè àwọn tó ń lè fi náà wọn wọn padà wá pé ìwà yìí náà wọ́n ní ìdíẹ̀ wọ́n ní ìdíẹ̀ lẹ́yìn àkídà ó kú ìwà ó láì yí fi ma ní ọ̀dọ̀ káàkiri lọ́mọ sọ̀rọ̀ rọ̀ burúkú lọ́gbọ́n mo kí n dáadáa ṣe rẹ̀ mo ti fún ìṣú rẹ̀ mo ti gba ìṣú rẹ̀ jẹ́ mo ti àhà mo ti kéré mo ti kó mo ti gbòòrò mo ti wá gbòòrò ó fún ọmọ bàtà ìrọ̀ ọ̀dà ọmọ tí òjò ọmọ tá ọmọ tí ó tí ó tí ó tú yẹ ọmọ tí wọlé bí ọmọ tí wọlé bí náà lọ sí akọ fún ọkọ bàtà ìrọ̀ àwọn ọmọ tàbí ìrọ̀ akọ fún ẹwà ilé rẹ̀ wọ́n tó wá dá nípa rẹ̀ pé tó wà tó wá tó ní kò sáré tó bá ti di pé wọ́n tó ń gba ti ọ̀sán ṣe. àwọn wáyé kí wọ́n bá jẹ́ wọ́n àlùfà wọ́n fà wọn mọ̀ wẹ́ àwọn ọmọ wẹ́wàá ń lo wọn ní wàlá yóò ṣe fún kókó bá wọn ní ìṣòro àlùfà àlùfà ètùkò mú ah, àwọn èyí ẹnu àwọn ọmọ èyí wọ́n bẹ̀ sí yóò ti di àlùfà ah, lọ́wọ́ sàkóso wa ṣe àwọn àyè بين العدل والقصد في الخصم بطول باربا يجاك كل النعي كدال بطول باربا يشير بطول باربا نتوب باربا يكتشفين يجاك ètò ṣe pẹ̀lú lọ́gbàdọ́gbà pẹ̀lú ara yìí tó rárá ní ìyà ìyàwó yẹn pàlọ́ ìṣe lọ́gbàdọ́gbà tó máa ń bá dáa yóò ní ìdókòó gbàgbé dáadáa tí ó tó ṣe fún ọ kó gbàgbé pòlíṣàn rẹ lọ́dọ̀ rẹ lá là bẹ́ẹ̀ ni ọkọ náà bẹ́ẹ̀ ni ìyàwó náà lọ́dọ̀ ọkọ ni ọkọ lọ́dọ̀ ìyàwó bẹ́ẹ̀ ni láàrin ọ̀dẹ́tọ̀ rẹ̀ kẹ́ra ní ìtumọ̀ tàbí ìtumọ̀ pààrọ̀ pààrọ̀ kọ́nà bá lè dùn mọ́ ṣe yẹn àbí ó padà tuntun báyà àbí عقيدة rẹ̀ tó wá ní ṣe dédé ọ̀kẹta ń ṣe dédé sunna ẹni yẹn ti wọn nù àkùdá ìfẹ́rẹ̀ náà بينه ń tẹ̀lé ìlànà ọ̀sán. wà á ń bá àìdá bẹ́ẹ̀ náà wú wà bẹ́ẹ̀ náà wú lórí bàkàn wọn zàmà. kúrò tó wá ní kí ẹ̀jọ̀ gbé àtúntẹ̀ jọ ń lo jìnnà síra wọn ẹ̀rọ sábà rẹ̀ nìkan lè náà ṣe máa bá nípa tó wọn àwọn ìlànà ọ̀sán ẹ̀sùn àtìkú wọn títà wọn او تابعون او صحابه رسول الله سواء ما اكثر فضلا ومن خالفهم اجرى ويقطع فليس منهم في شرار وان عاش بين ظهرانهم ولكن يجب ان يكون هناك افضل من اجل ان يكون هناك kíkọ́ jọ bí ojú ọ̀nà fi bí àmì ìgbà ìlú ọ̀nà lẹ́yìn fi dà lẹ́yìn ọlọ́run ló fi di òjíṣẹ́ bí wọ́n ti gbá sí ọ̀ tẹ̀lé lánàá lẹ́yìn. tó a ní kàn fún sọ́ra fún àwọn àbútọ́rí àwọn àbújárí àwọn àbúláhàbò tó àwọn fámìlì rẹ̀ àwọn fámìlì rẹ̀ gẹ́gẹ́ ni. tẹ́wọ́ wọ àwọn Abbas àwọn Ja'far àwọn fámìlì àná tó wà lẹ̀ tó àjọlọ́wọ́ wa kó ṣàṣe àlékún àgbọ̀yé ẹ̀sìn fún àdúrà ìlọ kó tún gbogbo wa ṣe òjò pé ìlànà yìí ìrìnà sọ́nà tí a ń sọ yìí kọ́nà mọ́ ṣàfihàn ṣe wà lé bẹ́ẹ̀ ìtòkè lílẹ̀ sọ́nà kan máa ń yẹ nítorí ẹkún mẹ́ẹ̀ pẹ̀lú àkídà ní ìtòyí ẹkún mẹ́ẹ̀ tó yá lórí ẹ̀rọ pé àkídà rẹ̀ àkídà lórí ẹ̀rọ ẹni tó yẹ pẹ̀lú àkídà ẹni tó yẹ pẹ̀lú ìbádà ẹni tó yẹ pẹ̀lú ìwà kọlọmọṣà yẹ sọ̀rọ̀ wọn ní ilé padà kọlá ìjọba oṣù rẹ̀ fún ìṣàlùkọ̀ wọn ìṣúndì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلى الله عليه وسلم ẹ̀hẹ́n ní ọ̀túnla ẹ̀tọ́ ọlọ́sìn ẹ̀ ní ọ̀túnla